parrot fm one zero oh one point one òkè bèbí ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wa ṣó ó kilẹ̀ fanáfàlà. ní ìtẹ̀síwájú àwọn ètò wa ní ọlọ́kan òjọ̀kan tí a ti là kalẹ̀ fún ìgbádùn ẹ̀yìn ara ilé akọ́tún ètò alfik fìdí náà ni ètò tí wọ́n máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí ẹ jẹ́ kí n máa fà yín lé ọ̀làdùn níbèrè lọ́wọ́ bí ó ṣe máa túpọ̀ ètò. wàhùn wàhùn lẹ́bi láàá. إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé àdìjọ kò jímọ̀ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfíkù fìdíìn ọ̀làdùnní bẹ̀rẹ̀ ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní tí èèyàn bá ń re ọmọ lọ́wọ́ ọmọ bíi ọmọ oṣù mẹ́ta tó wá jẹ́ pé ọlọ́run kádàrá pé ó ṣèṣì wípé oyún wá wáyé nígbà tí èèyàn ń re ọmọ lọ́wọ́ wọ́n ní ǹjẹ́ òfin ẹ̀sìn Islam ó fi àyè sílẹ̀ fún ni láti jẹ́ pé ká ṣẹ́ irúfẹ́ oyún báwọn eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ó wà níbí tí màá tún fi kún òun náà ni wọ́n ní ǹjẹ́ ǹjẹ́ Islam faramọ́ kí wọ́n máa lu tọ́rọ́ fúnni lẹ́ẹ̀kẹ́ nígbàrà tí wọ́n bá bí ni sí ayé tán àti pé ṣé ó tún bọ́ òfin ẹ̀sìn Islam dọ́gba láti máa fi ọwọ́ ṣu orí ọmọ ní kété tí wọ́n bá bímọ tán torí kí orí ọmọ ọ̀hún kó má bàa tóbi ju bọ́dì lọ kí orí ọmọ náà kó lè bàa máa ní kólóbó ẹ̀jẹ̀ ń dàrú bà wọ́n. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. òfin ọlọ́run ó ṣe léèwọ̀ wípé kéèyàn ṣe kú pààyàn hmm. ẹ̀mí kan tó bá ti ọwọ́ èèyàn bọ́ lọ́nà àìtọ́ níṣẹ́ làpèjúwe ẹni tó ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ bí àpèjúwe ẹni tó ṣe kú pa gbogbo ẹ̀mí pátá porongodo. Hmm. torí ẹ̀ islam ò fara mọ́ àmà sẹ́yìn sísẹ́yìn takò fi ọlọ́run ọba ẹlẹ́dàá o ààyè tó há púpọ̀ ní ìṣẹ̀rí àti fàyè lẹ̀ pé bọ́yá bọ́rọ̀ èèyàn bá gba kún ọ̀sẹ́yìn wọ́n lè fẹ́ òun náà ní kó jẹ́ pé tó lóyún yẹn àwọn ẹni tó mọ̀ nípa àjìnlẹ̀ nípa àtọ́jú àbóyún wọ́n fi hàn pé fìtínà tí obìnrin yìí ń bá pàdé nípa àṣẹ ni tí àtisẹ̀mí rẹ̀ fẹ́ di pákáleke yìí oyún tó wà nínú rẹ̀ ló fà bàbá sì lọ oyún yìí lára ju ìgbà tá a wà yìí lọ ó lè ṣe sábàbí ikú rẹ̀ hmm. so a jẹ́ pé bómi bá dànù tágbé ọba fọ́ hmm. Islam farama nígbà yẹn so yọ wá jẹ àwọn ẹni tó ṣe fọkàn tẹ́ gidi tí hmm. wọ́n ṣe ẹni tí máa gbàbọ̀dè àwọn alágàbàǹgebè alábòsí tí fi òdodo pè irọ́ tí fi rọ́pò òdodo tó bá ti jẹ́ pé irú wọn ló bá wí bẹ́ẹ̀ sọ ilé yẹn lópin ìgbà tó yùn náà bá ti wà débi tó jìnnà hmm. tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́wà ìgbà náà làwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé wọ́n lè gbà kí wọ́n sẹ́yìn gbà hmm. márùn ìjà ń béèrè pé wọ́n lóyún lọ́mọ oṣù mẹ́ta ọmọ ọ̀hún ti dàgbà tó ṣé tí wọ́n bá sẹ́yìn báwò ẹ̀yin tẹ̀ fẹ́ lóyún kí lẹ́yìn súnmọ́ra yín sí hmm. ẹ̀yin tẹ́ fẹ́ lóyún kí lọ́kọ́ ń dà sí ọlá sí hmm. so wá dà sí ọlá wa doyún tí wọ́n mọ̀ pé tí ó padà ṣẹlẹ̀ náà ni pé ìbálòpọ̀ máa doyún hmm. so ẹ lè bára yín lò fúngbà pípẹ́ kọ́ mọ̀ doyún èyí tí ó doyún náà wọn ò ní notify yín o ó bá dì yóò dì náà nù kí é dé bá ní ayẹ rí so ẹ kú sùúrù ẹ fara dà á títí tẹ́ fi bì ní sẹ́yìn báwo ẹnikẹ́ni tí wọ́n á ń tó sì gbọ́ lọ́ngbà àtọ́jọ́ kan yìí kò sí tí ó sọ fún ọ pé kó lọ sẹ́yìn ìwọ́n tó fẹ́ lóyún kò sì jẹ́ pé ọ̀nbáyàwó rẹ lò ó wá ti fẹ́ dà ó tún dà sí lára àwọn ń béèrè pé ṣe kó sẹ́yìn mọ́sẹ̀ o ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mìíràn. wọ́n ní ṣé wọ́n lè máa dá tọrọ sọmọ lẹ́ẹ̀kẹ́ àbí wọ́n lè dá tó wá kí ní ẹwà tí kéèyàn tún rẹwà sí i tí ó sì sínú pé èèyàn ń ọlọ́run ọba jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá à ń rí kò sí tó burú mbẹ̀ nítorí pé ń fi kún ẹwà ọmọ èèyàn ni kò bẹ́wà rẹ̀ jẹ́ kò sí nǹkan tó burú mbẹ̀ wọ́n ní lè sun orí ọmọ wọ́n sùn náà ni nítorí ìwọ́n náà rẹ̀ lómi ọ̀sán títì orí rẹ̀ torí tọrọ amọ́dúrèé tínú rẹ̀ ń dùn ká dúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá àti ìyá rẹ̀ pàápàá jùlọ àwọn ìyá rẹ̀ tí wọ́n bọ́ su orí rẹ̀ bí ẹ̀kọ́ tó ẹ pé orí ti ṣe dáadáa dúpẹ́ fọlọ́ ẹni tí wọ́n bá bá su ẹ̀yin náà rí oríṣiríṣi hmm. báwọn èèyàn ṣe wà eléyìí ò sínú pọ́ùn yẹ̀dọ̀ ọlọ́run padà. Hmm. khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí ẹ fi máa pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì inshallah lọ́kọ̀ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ tí ń pè. ó kọ́ wa ní abdulhafiz láti gbòòrò. ìbéèrè yín ìbéèrè wa ni pé ìjẹ́ kọ́pùlà sàwàl ó lẹ̀tọ́ nu sẹ̀rẹ̀ àṣìlá. kí ni kí ni ìsìnkú kọ́pùlà sàwàl wọ́n ti lọ ẹ bóyá kẹ́ ẹ tún pè wọlé ìbéèrè yín o. tọ́lá pé ń tẹ gbà lérò ní pé kẹ́ máa ṣe sọ̀látùl jumu'a hmm. ṣáájú kó tó di pòrùn yẹ́tàrí hmm. eléyìí ànábì ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n kì í sùn ní nǹkan tí ọ̀yẹ́ kẹ́ ẹ máa ṣe torí pé tánàbì ṣe tọ́pọ̀ jù ọ̀nà ni pé kì í ṣe sọ̀látùl jumu'a qabla zawal kìí ṣe sọ̀láàtì ìjùmọ̀ àkótó di pòrùn yẹ́tàrí torí ẹ̀ ẹ̀yìn ìgbà tóòrùn bá yẹ́tàrí lànàbí máa ń ṣe sọ̀láàtì ìjùmọ̀ àlẹ́ ètò pọ̀jù ṣé wàá ṣe sọ̀láàtì ìjùmọ̀ àlẹ́ kan rí ṣáájú kótó di pòrùn yẹ́tàrí kọ́ á túmọ̀ sí kékeré sọ́ di súnà ojoojúmọ́ àìgbọ́ súnà yẹn ni wọ́n ń pè lẹ́yìn irú ìtàwọn ọmọ kan máa ń ṣe lábẹ́ òfin tó ní khalif tọ̀rọ̀f yapa sí wọn kó wọn lè dọ́ ọmọ ṣùgbọ́n àwọn ọmọ àwọn tẹ̀kfìríyà táwọn máa ṣe sọ̀láàtù jùmọ̀á ṣáájú kó tó di pòrùn yẹ́tàrí tí wọ́n lè fi dá wọn mà ní. Hmm. a ti dá yín mà ẹ jáwọ́ ní ti ọ̀dà hmm. ẹ padà sí di islam òdodo hmm. ẹ máa tẹ̀lé súnà nábì lódodo. hello. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí bí ẹ ti ń pè. abdulrasheed láti ọ̀yọ́. ìbéèrè yín. òun náà ni wípé tí ìyàwó bá ṣaláìsí tí ẹ rí pé àbúrò rẹ kan tó yẹ kọtẹ náà ti ṣaláìsí torí yẹ pé wọ́n sì jọ wọ́n jọ jọ wọn ǹjẹ́ yẹn lè náwó sí ẹni nìyẹn èkejì ni pé obìnrin tó yẹ kó máa ń dà yẹn láàmú tó yẹ kó wàhálà jù ti bá yẹn parí ìjà ti bá yẹn fi gbogbo náà fẹ́ pín in obìnrin bẹ́ẹ̀ ọgbọ́n ò lè fẹ́ ta sí ẹ̀ ó ti ń gbẹ̀mí ìyẹn lọ. alhamdulilayi tí ìyàwó èèyàn bá sọ láìsí èèyàn wá fẹ́ fẹ́ àbúrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ kò sí nǹkan tó burú pé kẹ́ fẹ́ àbúrò àbẹ́gbọ̀n rẹ̀ kọ̀sẹ̀ bùkátà kó náà jẹ́ pé ọkọ tiẹ̀ ti ṣaláìsí náà ó lè jẹ́ agbára tí ò tí ì lọlé ọkọ kan rí ẹ lè fẹ́ lọ́dọ̀ àwọn bàbá ìyàwó yín tó ṣaláìsí èyí tó jẹ́ ìwọ̀ wọn náà ní kẹ́ fẹ́gbọ́n àtàbúrò pọ̀ lákòókò kan náà hmm. ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf nínú àwọn obìnrin tá a ṣe léèwọ̀ fún yín láti fẹ́ wọn náà ní kẹ́ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀gbọ́n àtàbúrò tá à ń sọ yìí ó lè jẹ́ ìyá kan bàbá kan lọ́jọ́ bí àwọn méjèèjì hmm. ó sì lè jẹ́ bàbá kan náà wọ́n jọjọ́ máa bàbá so wa ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ ó sì lè jẹ́ màmá kan náà lásán lọ pa wọn pọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ò gbọ́dọ̀ wọn papọ. kọdà tó bá jẹ́ pé ìyàwó tó fẹ́ ọmọbìnrin kan bẹ tó ṣe pé ìyá kan náà lọ́jọ́ rè wọn papọ àmọ́ kì í ṣe ìyá kan náà lọ́jọ́ bí wọn ò tún gbọ́dọ̀ fẹ́ wọn papọ. nítorí pé ó ti di ọmọ ìyá rẹ mìíràn rọ́bọ̀ à ọmọ ìyá rẹ látàrí kí wọn jọ mú ọyàn kan náà ò gbọ́dọ̀ wọn papọ lákòókò kan náà haram ni. sọ eléyìí yóò fi hàn wá irú àṣìṣe tí ń bẹ nínú ṣe àwọn kan tó yẹ pé ó fẹ́ ọmọbìnrin tó jẹ́ pé bèjì ni wọ́n wáyé hmm. obìnrin sì làwọn méjèèjì hmm. ó wá fẹ́ kan èkejì náà wá yarí ipá hmm. àwọn ti jọ dá mẹ́jẹ̀mú pẹ̀lú èkejì òun wípé ẹni tó bá fẹ́ kan ni ó fẹ́ kejì àwọn òbí náà wá pé ah, ẹ jẹ́jẹ́ á gbà fún wọn kọ́ má lọ kú mọ́ alọ́ ìrọ́ lásán yóò kú bá o ọjọ́ kú kálukú ni ó kú ẹ gbọ́dọ̀ lúgbọ́ ọlọ́run kẹta kò fi ọlọ́run bọ́ọ̀lù ọ̀sẹ̀ máa bá ẹ̀gbọ́n àtàbúrò lò tí wọ́n jẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ haram ní lábẹ́ òfin ọlọ́run ṣẹlẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n tí ìyàwó yín tó bá jẹ́ pé ẹ bá kọ̀ ọ́ lẹ̀ kò jẹ́ ìyàwó yín mọ́ ẹ wá ń fẹ́ fẹ́ àbúrò àbẹ́gbọ́n rẹ̀ táwọn òbí rẹ̀ bá ti gbà láti tún fi fún yín kò sí wàhálà à ń bọ̀sibọ́sí pé tó bá wá kú tẹ́ ẹ bá fẹ́ fẹ́ àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ ẹ lè fẹ́ kò sí nǹkan tó burú mbẹ̀. ẹlẹ́níyàwó ìyàwó yìí jẹ́ apinilẹ́mìí òun wà alábìnrin ó tún wá ń fa ẹ̀mí yín wọ́n ti ń fà á kúrú díẹ̀díẹ̀ kọ́mọ́ wa kúrú já kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe sí i àkọ́kọ́ a gbìyànjú láti jẹ́ pé a ṣe kìlọ̀ fóbìnrin yẹn tó bá gbọ́ kìlọ̀ ẹ̀yin náà ẹ dẹ̀wọ̀ rẹ̀ nítorí pé Ọlọ́run ọba ọ̀fẹ́ títí nígbà tóbìnrin ọba gbọ́rọ̀ tá a bá bá wí tó bá ti wá gbọ́rọ̀ káwò tún wá gùn lé líle líle líle náà hmm. láti ṣe pé wọn náà fẹ́ lóko èèyàn lọ́rùn hmm. sọ gbọ́dọ̀ ṣe sùúrù ṣé ẹ ti ṣe lẹ́yìn kọ̀ gbọ́ ẹ̀kọ́yìn sí níbòsùn láti ẹkọ yín sí níbòsùn bọ́ orí rẹ̀ ọ̀jẹ̀ fapò yóò pè yọ ọmọ pé ní tóun ṣe ọ̀dà ó lè padà ṣokùnfà kó wọn pàdánù ilé ọkọ ẹ lọ kíyèsí ẹ̀yin obìnrin rere o obìnrin dáadáa kùn sí tí ó wù kárípò ń pàdánù ọkọ hmm. nítorí tí o fi lè pàdánù ọkọ rẹ ọ àwọn arìnrìn àjò kan wà tó ti rìn bẹ̀rẹ̀ ayé rẹ kó tó di pọ̀ ọ̀rọ̀ kọ yìí hmm. yóò tún padà dọ̀tún mọ́ ọ lọ́wọ́ so amànẹ̀sìn ó sì lè má jẹ àmàna ọdún yìí má hmm. nítorí àwọn ìgbésẹ̀ tó gbé tọkọ yìí fi wù ọ tó fi wù ọkọ yìí tó fi fẹ́ ọ <laughs> ó lè má má gbé ma o sòtí ọ̀rọ̀ àdìpọ̀ dẹdun arinlẹ̀ tó padà dẹni tó fẹ́ yálé mu súkálé bàbá rẹ̀ hmm. so gbìyànjú láti má jẹ́ kọ́kọ́ bọ́mọ lọ kó péyàn hmm. so ẹlẹ́kẹta tí ọba gbọ́ islam ní kẹsì bá wí fún pẹ̀lú lúlù tí ò ní ìsenilése nínú ẹ tún ṣe lẹ́yìn kò tún gbọ́ ẹ wá pe àwọn èèyàn láti inú fámìlì tìyàn àti tiẹ̀ kí wọ́n wá sọ sí i tó àwọn bá padà já sí pé kí wọ́n tu yín ká ọlọ́run ní kí wọ́n tu yín ká kò sí wàhálà ń bẹ̀. Hmm. wa iyatafarraqa yughnillahu kullam min sa'atihi wa kana Allahu wasi'an hakima tí wọ́n bá tú ká ọlọ́run ọba ọ̀rọ̀ kálukú lọ́rọ̀ hmm. nínú ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ eléyìí tó gbòòrò ọlọ́run ọba ọba tó yóò gbòòrò ni ọba tó ṣe pé òye àti ọgbọ́n rẹ̀ dópin hmm. tí ìyàwó ọba ti jẹ́ pé ọba ń ṣe dáadáa tó fẹ́ di sábàbí tí ó fakú fọkọ ẹ̀sìn islam gbà ìpè kẹ́kọ̀ọ́lẹ̀ hmm. ẹ̀kọ́ọ́lẹ̀ kọ́ má bàa jẹ́ sábàbí ikú tí kẹ́yìn náà sì má jẹ́ sábàbí ikú tiẹ̀ ní ìjọba sí. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹni tí wọ́n gbé zakatul fitri fún tí wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n yọ zakatul fitri fún wípé kọ́ lọ bá wọn gbé bá ẹni tó bùkátà sí yíyan ni pé nínú mọ̀lẹ́bí kan wọ́n ti yọ zakatul fitri wọ́n á gbé fún ọ̀kan nínú àwọn ọmọ mọ̀lẹ́bí nígbà tó bá gbé fún lágbájá ọwá ṣe sábàbí tí ìfàkùnúnlẹ̀ bí ìgbín tó fi dé bá díẹ̀ ìgbà tí ó fi gbé lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ gbé zakatul fitri àwọn tó ń ti kú nílé wọ́n ti lọ sí eid lòun bá gbé zakatul fitri yẹn ọwá gbé sí ẹnu ọ̀nà wọn pé tí wọ́n bá dé wọ́n mọ̀ dé bá a ǹjẹ́ ládàá pé àwọn mọ̀lẹ́bí ńlá papọ̀ yọ zakatul fitri ọmọ bẹ fún wọn ni àbí kò ní sí fún wọn. alhamdulilayi nígbà tó ti pẹ́ ẹni tó ń gbé fún kọ́ lọ gbé jíṣẹ́ hmm. ọlọ́run ni kò ti gbé délé ẹni tí ó gbé jíṣẹ́ fún àìsí ńlé wọn ni ò jẹ́ kọ́wọ́ wọn ti bà á kó tó di pé wọ́n lọ eid á fi sínú ìdájọ́ pé àwọn náà wọ́n ti gbà á nígbà tó ti pé lé wọn lọ́wọ́ ẹnìkan ò ní gbé mọ́ wọn lọ́wọ́ kó tó di pé wọ́n dé inshàlá zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jábí náà ẹ jẹ́ kí a tún mú ọ̀dà ẹ̀ ló kọ yín o. aleykum salaam ó kàn yín ẹ ti ń pè. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀ kan ní pé ọmọ tí a gbé ẹ̀yìn náà yìí dáhùn wá wà lára rẹ̀ jẹ́ gbogbo bẹ́ẹ̀ ó rẹ̀ ní ojú lẹ́wọ̀n àyẹ̀wò wọn lọ. Hello. Èyí tẹ́ ń sọ ní pé ọwọ́ gùn ju ra wọn lọ àbí kí lẹ sọ? Ó pọ̀ ju ra wọn lọ. Ó gùn ju ra wọn lọ. Ó pọ̀ ju ara wọn lọ. Ok, ìkan lé márùn-ún, ìkan jẹ́ márùn-ún, ìkan mẹ́fà rí ẹni ṣé èèyàn lè gbé dànù ìbéèrè kejì. ẹlẹ́kejì ni pé a gbà pé láti ra ìṣẹ́ra àwọn ìyára náà sọ láti rìn tó fún àwọn àwọn ìwúkú àwọn èèyàn lẹ́yìn ìṣá ṣé báwọn tó ń yára láti láti ra ìyáwó ilé tí a lè mọ́ wọn ní kí èèyàn wá lórí ìyá ẹlẹ́kejì. alhamdulilayi ọmọ tí wọn bá bí pẹ̀lú ọmọ ká tó lé sí márùn wọ́n lè gé kò sí nǹkan tó burú mbẹ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run àwọn olùmọ̀sọ pé eléyẹn tó bá ṣẹlẹ̀ síyẹn nígbà tí èsì pò ń lọ wọ́pọ̀ nínú bọ́ọ̀lù tó ṣe máa ń dá ọmọ àka àwọn èèyàn hmm. èyí tó léyìn àwọn lè gé kódà gan wọn máa ń gé láì jẹ́ pé wọ́n lọ sọ́spítù gbà mí wọ́n hmm. lọ́nà táwọn èèyàn máa ń gbà gé ìmọ̀tẹ́ bá lọ sọ́spítù kó má bàa yíwọ́ omi ọ̀dà jù wọn láwọn ti ṣe sùn láti wọ́tẹ̀ lẹ́yìn sọ̀láàtì làìṣà ṣé táwọn bá tún jí lóru sáwọn tuntun wítìrì sí ẹ̀ nítúnṣe gbogbo eléyìí náà ti dáhùn nínú rọmọdán lọ́pọ̀lọpọ̀ pété ẹ bá ti ṣe wítìrì ẹ̀ tún ní ṣe wítìrì ní lóru torípa nàbì sallallahu alaihi wasallam sọ pé la witrani fi layla hmm. kò sí àyè láti ṣe wítìrì méjì lóru ẹyọ kan hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lọ́kọ yín o. sàwọn àìsàn. aleykum salaam wa rahmatulah ọkọ yín yọjú ń pè. Ah, àbúrúkí mọ́ láti ọ̀rá gádà. ìbéèrè yín. náà ẹ mo gbé ìbéèrè mi àkọ́kọ́ ojú wo ni islam fi wò sí lásìkò ramadan tí èèyàn bá rí ọmọ tí ó wúyàn tí èèyàn fẹ́ fẹ́ tí èèyàn sì níyàwó tẹ́lẹ̀ tí èèyàn wá sọ̀rọ̀ lásìkò ramadan àbí èèyàn ò lè bá sọ̀rọ̀. ìbéèrè mi èkejì tí èèyàn bá wà ní sọ láti bí à ń ṣe sọ láti bí à ń fẹ́ bí à ń rúkú tẹ wọ́n wá ṣe tẹ̀mí aláwọ̀ wọn ni amida tí wọ́n wá wọn ò tí ì forí kalẹ̀ ẹnìkan wá lọ ọlẹ̀ lẹ́ẹ̀kan náà tó tún wá jìde padà ṣé ìrun rẹ̀ sì lálàáfíà bí kò lálàáfíà. alhamdulilayi islam ò tako kéèyàn bá obìnrin sọ̀rọ̀ fẹ́ nínú Ramadan nígbà téèyàn ń kẹnu ró sẹ́sìn fọlọ́n yàtọ̀ sí ẹni tó bá ti gbé ihram láti ṣe hajj tàbí umra hmm. ẹni tó gbé ihram láti ṣe hajj tàbí umra haram ni lórí àwọn eléyìí nínú mahdurat al-ihram òní kọ́ bá obìnrin sọ̀rọ̀ ìfẹ́ bíbá sọ̀rọ̀ fẹ́ gan fúnra ara rẹ̀ wọ ni sàmbọ̀sibọ̀sì hmm. yọ wá sọ yìí hmm. ṣùgbọ́n nínú Ramadan mo fẹ́ fẹ́ ọ kó wù mí mo fẹ́ fẹ́ ọ kí ló burú mọ́ hmm. àbọ̀rọ̀ sọkúsọ lẹ́yìn fẹ́ sọ hmm. tó láti jẹ́ ọ̀rọ̀ sọkúsọ kò sígbà tí Islam gbà kéèyàn sọ pẹ̀lú obìnrin tí èsì ìyàwó yẹn ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní orí rúkú làwọn wà ìmáàmù wa ṣe sẹ́mi Allahu liman hamida ọ̀kan nínú jama bá lọ forí kalẹ̀ hmm. so ó dájú ikú lè jẹ́ ìgbàgbé ni ló mu ṣe bẹ́ẹ̀ àbí kó sì jẹ́ pé kọ̀ mọ̀ nípa ẹ̀sìn nítorí bọ́yá nìkan ló kì gírígírí pé sátìjà lọ sí sọláàtì hmm. eléyìí tí kìí ṣe tẹ́lẹ̀ tó nítorí ẹ̀ láti rúkú àánà ròní àyè lọ sí ìforíkanlẹ̀ lẹ́yìn náà tí wọ́n bá lọ ìforíkanlẹ̀ sẹ́mi Allahu liman hamida kọ́ ni wọ́n sọ Allahu akbar ni wọ́n fi lọ sí ìforíkanlẹ̀ hmm. àmọ́ òun náà fura pé gbogbo èèyàn náà ròní kìí ṣe kí wọ́n lọ sí ìforíkanlẹ̀ ló bá padà sí ìdìde dúró náà rò hmm. so kò sí nǹkan kan tó ṣe sọ láti rẹ̀ nígbà tó ti jẹ́ pẹ́yìn lọ wà. bàtí ó ṣe pẹ́yìn lè máàmù ló wà yẹn kò tún ní forí kanlẹ̀ ṣáájú àbí lẹ́yìn sí sálámà yàtọ̀ sí tó bá yẹ pé wọ́n nìkan ló ń ṣe sọ́lá tó bá jẹ́ pé láti rùkú lọ́ba ti lọ sí ìforí kanlẹ̀ ó tún wá padà rántí ó padà sí ìnàró kó tó wá di pọ̀ lọ sí ìforí kanlẹ̀ irú eléyìn lẹ́yìn ìgbà tó bá sálámà wọ́n á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé ṣàfikún nínú sọ́lá tirẹ̀ zero eight zero six one nine nine four five nine plus two three four zero three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà tí ẹ fi máa kó wọlé béèrè béèrè kan àbí ìkejì ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè. àgbọ̀nmọ́ràn sọ̀rọ̀ láti mùsànú ajé. naam kí ni ìbéèrè yín. ìbéèrè yín pé tí èèyàn bá ṣe sọ́ọ̀mù ọ̀mọ̀dájú káwọn ọmọ lẹ́yìn wa pé ṣé kí èèyàn bá fẹ́ sá padà èèyàn lè ṣe sọ̀rọ̀tò wítìrì àbí èèyàn lè ṣe ní sọ̀rọ̀tò ìṣá. kéèyàn bá jẹ gbèsè rọmọdán bíi mélòó kan kéèyàn wá fẹ́ san padà wọ́n ní séèyàn tó lè máa ṣe sọ̀rọ̀tò wítìrì lẹ́yìn sọ̀rọ̀tò àìṣá. àbáyọ̀ nǹkan tó gbà lérò ni pé séèyàn tó máa ti tàràwíyẹ̀ ṣáájú kéèyàn tó san àwọn ṣìyàmù yìí padà rárá nínú oṣù Ramadan nìkan là ń ṣe sọ̀látù tarawih ẹni tó bá jẹ gbèsè àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan léyìí tó ṣe kókó náà ní kó san àwọn ọjọ́ yẹn padà àmọ́ kìí ṣe kókó tó máa ṣe kìyàmù léyìí fún àwọn ṣìyàmù fún àwọn òru ọjọ́ tó máa fi san padà gẹ́gẹ́ bá a ti ṣe máa ṣe nínú oṣù Ramadan nítorí pé Ànábì sallallahu alaihi wasallam lọ́la ó ní man qama Ramadan imanan wahtisaban غفر له ما تقدم من ذنبه ẹn bá dìde dúró sẹ́sìn fọlọ̀ nínú òru Ramadan wọ́n ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sáwọn ọjọ́ mi ọ̀hún sí yàmù yẹn lọ́sàn-án padà kí ṣe pé kìyàmù lẹ́yìn kan ló tún máa ṣe fún wa. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello ìjà. Yeah zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six ó kọ yín o. Assalamualaikum. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ yín. Yàrá mo ti láti Èkó. Ìbéèrè yín. Mo pẹ́ sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ọkọ̀ àti àìkọ̀ ọdún fẹ́ra rẹ̀. Nígbà tí wọ́n fẹ́ra rẹ̀ wọ̀ lórí ìgbà yẹn ṣá, bí wọ́n á mi ta ó ti ta ṣẹlẹ̀. Wọ́n padà á dìbò pẹ̀lú everybody just like they ẹsẹ àbẹ ẹwà contractive so àwọn òfin kí ni òfin tí wọn sọ ní kókó tí wọn lè yà ara wọn látara. hello hello báwo ni wọn ò lè bára wọn dọ́gba ṣé ilé ìwòsàn ni wọ́n ti ṣàyẹ̀wò fún wọn tán fi sọ bẹ́ẹ̀ bí wọn wà kan. bẹ́ẹ̀ni ilé ìwòsàn ló ti ṣe bẹ́ẹ̀ni ilé ìwòsàn lóríṣiríṣi ẹgbẹ́ sọ pé ìdìbò ìsọ̀rọ̀ ló ti ẹ wọ ọ̀gá tó kíláàsì bẹ̀rẹ̀ lójú ṣé wọ́n lè ṣe tẹ̀lé àti àbí sílẹ̀. alhamdulilayi nígbà tí àyàwó ètò àlàáfíà láàrin ọkọ àtìyàwó wọn bá wẹ̀jẹ̀ wọn síra wọn tán lè pé bára wọn mu hmm. so bí kí ọkọ kó jẹ́ fs kíyàwó jẹ́ as so àbí kíyàwó náà jẹ́ as kọ́kọ́ náà jẹ́ as léyìí tó bí kí wọ́n bímọ fs àti mm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó bá ti jẹ́ kó bá dájú pé ìwádìí tí wọ́n ṣe òdodo ní islam náà lòdì sí kí wọ́n yára wọn nítorí pé ká ṣọ́ra fún aburú kó má ṣẹlẹ̀ ó sàn ju ká dúró dè kó ṣẹlẹ̀ ká máa wá wá ìwòsàn fún lọ mm. torí ẹ̀ islam wa sọ pé fir min al-majdumi firaraka min al-asad anabi sallallahu alaihi wasallam ní sá adẹ́tẹ̀ sá aká gẹ́gẹ́ bó ṣe máa sá fún so nǹkan tó yẹ pé ó súnmọ́ ó jẹ́ pé tí wọ́n bá dìjọ wà aburú ni wọ́n máa wáyé látara wọn. láti hmm. ṣe débẹ̀ hàn a lè yí pé àkọ́kàn wa tábà ní kọ́ kàn wá aburú rẹ̀ ọmọ ẹsẹ̀lẹ̀ yóò máa kàn wá gbọ̀ngbàngbà ṣẹlẹ̀ ìjàbọ̀ tó ṣe jẹ́ ọkọ yóò kọ ìyàwó yẹn lẹ̀ tí ọkọ bá wá ní rárá òun di ìyàwó tó ń mú láéláé ni ìyàwó lè ṣe kólọ̀ kí wọ́n bọ̀ dànù tí wọ́n bá ti bọ̀ dànù kọ̀ wá ọkọ tiẹ̀ síwájú. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. Hello kọ yín o. Hello. Ẹ lórúkọ Aleykum Ọmọ ọba olùkọ́ orúkọ rẹ̀ tó kéré Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ọkùnrin bá jẹ́ ọkùnrin tó ní agbára láti wọlé tọ̀ obìnrin nígbà tó Ìyàwó wa jẹ́ ẹni tí kí ọ̀rọ̀ lọ́rọ̀ lórí ń sọ pé ọkọ ló sì rí pé bùkátà òun ọ̀nà tó ń gbà rówó kò gbé bùkátà obìnrin méjì kí ni ìgbésẹ̀ tí irú ọkùnrin yìí lè gbé ìgbésẹ̀ tí ó máa gbé náà ni pé àwọn máa ṣe sùúrù so tí obìnrin tó bá mu ní ìgbà márùn yóò fi bí ìgbà mẹ́ta ṣe sùúrù torí kí wọ́n má bàa bá ìyàwó rẹ̀ lò pa torí pé tí ìyàwó bá ṣẹ́kù fúngbà pípẹ́ ni ló lè gbádùn rẹ̀ fúngbà pípẹ́ nígbà tí ìwọ bá sì sọ pé agẹ̀sìndẹ̀sìn léegun ẹ̀yìn ni wọ́n fẹ́ yà hmm. kò sí tàbí ṣùgbọ́n ibi tó ń lọ ò ní débẹ̀ hmm. ẹ̀sìn náà ò ní bẹ láàyè nígbà tó ọba yìí débẹ̀ hmm. so ẹ jẹ́ ká máa ṣe sùúrù so okú ti ń gbáyé tẹ́lẹ̀ náà nígbà tó ò níyàwó tó sì kù so ní ìsìn tó wá róbìnrin tán wọ́n á sọ pé tí ọba ti jẹ́ pé gbogbo ìgbà gbogbo àkókò náà ni so obìnrin yá agbára tí ò gbé e alágbára jura wa lọ hmm. a sì láfaradà jura wa lọ hmm. so obìnrin obìnrin rere sì ni ó ní agbára tó ń gbé eh, wọ́n ti pè kútúpà kútúpà tó fẹ́ máa ṣe fún yìí ṣùgbọ́n lọ fẹ́yàwó mi obìnrin rere ni hmm. lọ fẹ́yàwó mi kò tún jẹ́ kó wó òfò kó ba yóò jẹ lọ fẹ́yàwó mi so nítorí délé wọ́n ní kó múra kó lè dé ṣòkòtò rẹ̀ kó lè fẹ́yàwó mi kójú tiẹ̀ náà lè bá wálẹ̀ fẹ́yàwó mi islam gbà pé kó fẹ́ kejì tí àwọn méjèèjì ọba tún kápá rẹ̀ fẹ́ kẹta hmm. tí wọn ọba tún kápá rẹ̀ fẹ́ kẹrin má fẹ́ ju mẹ́rin lọ kọ́ má bàa tẹ̀. Hmm. hello. Ah, assalamu alaikum sọlá wa kàtó. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a kí àwọn ṣéèkì wa. naam. naam ẹ jẹ́ mo fẹ́ ṣèbéèrè nípa jalisa tó lè ṣe ọ̀ṣà ni. ó kọ́ nípa àwọn ṣéèkì bá wa. ó kẹ́ àyè má bẹ̀rẹ̀ mú ìlú sọ̀rọ̀ láti ìjọba nà mo fẹ́ ṣèlérí nípa jálísàtì ìṣòrọ́ṣà níbi káwọn ṣe gba sọ̀rọ̀ ń pa ẹ̀ àti pé ojú fọ̀nà wo ni ẹni gbà ṣe torí ní àwùjọ àyàmáre táwọn onímọ̀ máa ń ṣe báwọn jálísàtì ìṣòro ẹ̀ máa ṣe tẹ̀gírù náà wọ́n sì máa wá jókòó wọn wá ní ṣe tẹ̀gírù ọkọ̀ tó máa lọ sí ìyàmù àwọn onímọ̀ ẹ̀ náà máa fi jókòó náà wọ́n máa jókòó máa ṣe ẹni tó bá fẹ́ gbọ́ jálísàtì ìṣòrọ́ṣà yé dáadáa ẹ̀rọ àtúràtà sí nípa rẹ̀ hmm. tíra àti wà tó dá dó tá a sí nípa jálísàtì ìṣòrọ́ṣà àti gbogbo àwọn òfin àti ìdájọ́ ilé ìtọ́rọ̀ mọ̀ àti ìtẹ ewé àti ìtẹ òwì gbogbo ẹlẹ́bàá ń bẹ̀. ṣùgbọ́n fáǹfààní ẹni tí ò máa kéwù. so jilsatul istiraha sunna nabi muhammad sallallahu alayhi wa sallam. ó wá nínú hadith malik ibn al-huwayrith radiyallahu anhu. wá nínú hadith àwọn mina bi hadith abu humayd as-sa'idi radiyallahu anhu. irú ẹ̀ tún wá nínú hadith abu hurayra radiyallahu anhu. bó tilẹ̀ jẹ́ pé àdìsí ti Abu Hurairah radiyallahu anhu ọ̀rọ̀ wà lórí rẹ̀ tó ń ti pé nu Bukhari ló ti wá hmm. nítorí pé gbogbo ń tàn lẹ́bi sàlàyé nínú àdìsí ti Abu Hurairah yẹn ọ̀ràn yẹn ni hmm. Jalsatul Isra' sì sọ̀ràn yẹn hmm. ìdínú táwọn olùmọ̀ fi sọ wípé wíwá rẹ̀ nínú àdìsí yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ wàyí o ìtumọ̀ rẹ̀ ni pé tẹ bá ti ṣe rákà alákọ̀ọ́kọ́ tán kẹ tó dìde lọ sí tẹ́lẹ̀ kejì ẹ jókòó díẹ̀ ìjókòó sinmi àwọn fuqaha ni wọ́n pè bẹ́ẹ̀ ànábì ò pè bẹ́ẹ̀ hmm. òfin ṣẹ̀rí àkọlù pè bẹ́ẹ̀ hmm. so ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n pè bẹ́ẹ̀ nítorí pé táwa sọ pé ìjókòó sinmi kí ló ṣe tọ́rẹ̀ ọ̀ tó sinmi ẹ hmm. ṣe nǹkan kan tọ́rẹ̀ ẹ sì wọ́n sí ó sì fẹ́ rẹ̀ ṣe ìjọba eh, Allahu akbar tẹ́sì tẹ bá fẹ́ ṣe jalsatul saraha eléyìí tí di fi ni pé láti ìgbà tá a máa ti ń gbórí kúrò ní Allahu akbar tẹ́ẹ̀fì tẹ bá fẹ́ dìde wọn ní wí kankan ṣe eléyìí ní sunna náà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two eight eight zero eight three two nine three eight nine six nọ́mbà tó lù jáde náà ẹ ló kọ yín o. àwọn àlejò láti mọ̀ sí wa ní ká bá fẹ́ mọ̀ sí wa. ìbéèrè yín. ẹgbẹ̀sán mo rẹ́ bèrè ẹgbẹ̀sán nípa sọ̀rọ̀ kẹ̀kẹ́ àwọn kan àwọn kan gba ó lé àwọn kan ọ̀gá wọn bẹ̀rẹ̀ sí pé èèyàn bá ṣe sí kì í ṣe ẹ̀ṣẹ̀ àbí ẹ̀ṣẹ̀ ni ìyẹn àkọ́kọ́ àbí ìyànṣẹ́ náà ìkejì ni pé mílíọ̀nù jùmọ̀ àti báyìí tí ìyẹn bá lọ sí sọ̀lá tó jùmọ̀ tó dùn wá ń rọ àrọ̀ ọ̀dà òjò tí ẹ̀ àkọ́kọ́ tíra àwọn tá a sọ àti gbogbo àwọn tíra àwa yòókù ẹni tó bá ń wá ẹ wá sí alimadina center lÓgbómọ̀ṣọ́ alimadina center lÓgbómọ̀ṣọ́ àti gbogbo olùtà bá lọ́tà tí lọ́ọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ ra àwọn tíra àwa ń bẹ̀. Hmm. so ètò ẹ̀sán nípa sọ̀láàtì tasbih ètò dọ́gba ni pé kọ̀tọ̀ hmm. kọ̀tọ̀ kẹsì sọ̀láàtì tasbih kọ́dà dáadáa lẹ̀ hmm. so àwọn olùmọ̀tán sọ pàdé ìsì tó gbé wá fẹsẹ̀ rinlẹ̀ ǹjẹ́ àwọn wò nípa ọ̀nà tó hmm. wọn àwọn nǹkan tó kó sínú hmm. torí ẹ̀ tó dọ́gba ni pé àdáda lẹ̀ ni àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam sọ pé àwọn a'immatu eh, a'immatu madhahib wọn àti ẹ̀ ma hmm. wọn àmọ́ nípa rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ má ṣe àwọn nǹkan tó bá ti àwọn nǹkan tó bá sínú àwọn èèyàn lójú so wọn ní bọ́ọ̀ bá ṣe lójoojúmọ́ máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ bọ́ọ̀ bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ máa ṣe lóṣooṣù hmm. bọ́ọ̀ bá lè ṣe lóṣooṣù hmm. bí kò ń ṣe lọ́dọọdún bọ́ọ̀ bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún náà sílẹ̀ kan gbèsè ayé rẹ̀ irọ́ lásán ṣẹlẹ̀ hmm. ìjẹ́bù ṣe jẹ́ súnà ó mú àwọn náfìlà púpọ̀ wa mélòó ló ti ṣe mẹ́ láwọn ikọ́ fẹsẹ̀ rìn lẹ̀ tó fi wáyé kóso láti tẹ̀síbí tó yẹ pé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ló hun rí má ẹlẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ lábẹ́ wọn kì í pa júmọ̀ àpapọ̀ mọ́ asiri so sọ̀lẹ́tò dọ̀r náà máa ń papọ̀ mọ́ asiri ẹnìkan bá nàbì sallallahu alaihi wasallam nígbà tá nàbì ń sọ kútúbà lọ lọ́jọ́ júmọ̀ ó sì sọ fún bó ti ṣe jẹ́ pé àìrọ̀ òjò ó ti mú kí àwọn nǹkan ọ̀sìn kí wọ́n máa kú àti nǹkan ọ̀gbìn ebi sì ń pẹ́ bí ó ń para kánàbì ọba àwọn bẹ̀ lọ ànàbì tó fi di pé gbogbo aṣọ tó wọ̀ sára di jẹ̀gbẹ̀nì nítorí pé òjò rọ̀ òjò yóò wá dá títí júmọ̀ àtọ́ tẹ̀lé àwọn hmm, hmm. agbọ́pọ̀ ah, Ànábì sallallahu alaihi wasallam ní sọ̀látùl júmọ̀ àwọn papọ̀ pẹ̀lú hmm. asri torí àwọn fuqaha sọ pé wọn kì í pa júmọ̀ àpapọ̀ mọ́ asri sọ̀látùl zuhur wọn máa ń papọ̀ mọ́ al-asr torí ẹ̀ tó ń rí àjò bá wà ní ìsìn ìrìn àjò gbégbá lóyìí ọwọ́ abá pé wọ́n ń ṣe sọ̀látùl jumu'ah àkọ́kọ́ sọ̀látùl jumu'ah yìí sọ̀ràn yà lórí ẹ̀ hmm. àmọ́ tó bá ṣe ó ti tó ọwọ́ hmm. àti sọ̀látùl jumu'ah wọ́n tún wá dìde ń ṣe kọ́mọ ìkọ́mọ kí ló ń ṣe ó lóun fẹ́ ṣe àṣírí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ hmm. nígbà tó ọmọ pọ́ fẹ́ ṣe àṣírí papọ̀ mọ́ sọ̀látì tó lásìkò ní ìsìn sọ̀látù bóhùr lọ́ọ̀ bá ṣe ó sì bùkátà kọ wa mọ́ṣáláṣí láti ṣe ṣe lóye ìjẹ́bù zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six tó kọ yín o. sàlámù aleykum. aláàbí láti ọ̀yọ́. na. abbas abbas láti ọ̀yọ́. àwọn ìbéèrè mi pé ṣó tọ́kùn ìṣúná láti máa wọ bọ́ọ̀lù. ọ̀dà kò sí nǹkan tó burú kí mùsùlùmí kó wo bọ́ọ̀lù lópin ìgbà tí bọ́ọ̀lù tó ń wọ kò di ọlọ́ láti sin náà. kò sì ní mú ọ máa ronú nípa wọ́n ṣe skọ́ọ̀ àti bí wọ́n ṣe skọ́ọ̀ nígbà tó bá wà lórí ọ̀sọ́dà hmm. lópin ìgbà táwọn máa yẹn wọn bá ti fi hòhò wọn lẹ̀ hmm. wọ́n bo ara wọn dórí tan hmm. so torí ẹ̀ torí pé tan náà inú hòhò lọ́wọ́ léyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ kẹ́sì jẹ́ pé bọ́ọ̀lù yẹn ẹ̀ ń ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀hẹ́n blue ni ó red. Hello. Salamu. Hello kọyín o. Ìyá. Hello kọyín. Sáwọn ni. Àríkù Sálámù Washington. Ẹ káàárọ̀ mo kí lọ. Ẹ parí ìwé ní àbí ẹyin lọlẹ̀. Ok, mo ti kó mẹ́. Ó kọyín ìwé ní pè. Ìyá ní àmùdá ni láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni wíyá dákun ìjọmọ́ Sàrájì Jumat. Ìjọmọ́ rẹ̀ bẹ̀rẹ̀ lórí mélòó ló gbà. Ọ̀dà ètò eh, dọ́gba jùlọ ọ̀rọ̀ imam malik rahimahullah ṣé sọ̀láàtì ìjọba kò ní iye nǹkan kan pàtó tẹ́ pé ọgbọ́dọ̀ péjọ kó tó dípa ṣe sọ̀láàtì ìjọba ṣùgbọ́n ọgbọ́dọ̀ pọ̀ tó yẹ èèyàn tó tó máa bẹ́ẹ̀ ń lò tá a fi sọ pé èèyàn ń bẹ́ẹ̀ ń lò ẹ̀yàn ní kékeré sẹ́yìn mẹ́ta mẹ́rin márùn lẹ́wàá tó lẹ́wàá pẹ̀ǹsì sọ̀lá tó ju mà ńgbà tó ti pẹ̀ǹsì eré máa dé. ẹ ló kọ yín o. ẹ ló ẹ sọ̀rọ̀ akímọ̀nì wà lọ́tọ̀ọ̀rọ̀ sí Ìlọrin. ìbéèrè yín. ẹ dákun ẹ dákun sá ẹ ó yóò bì òbí rẹ̀ wà sọ fún pé kí òun bá kú ilé ni kò sin òun sí ọmọ yẹn wá lágbọ̀ọ́ yóò sùn débi pé òun fi àtẹ̀wé òbí tẹ̀lé ọ̀wọ̀ lọ. but wọ́n rẹ̀ gbọ́dọ̀ jìnnà gbọ́dọ̀ jìnnà ìbéèrè mi ni pé sọ́nà ìtọ́kọ́mọ báwo mọ̀ rẹ̀ jìnnà ọ̀ọ́ká ọ̀dà lè kí ọmọdé dá kú ọmọdé dá ní ọmọ rẹ̀ kó gbé ọmọ rẹ̀ lọ sí onípẹ́ báwo lè jì orúkọ sí. alhamdulilayi wọ́n lè pé ọlọ́run ẹlẹ́dàá wa dúpẹ́ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ní àwọn àgbọ́yé tó pọ̀ nípa hmm. ẹ̀sìn hmm. ọlọ́run ọba kó má bàjẹ́ lánàá kò rí bẹ́ẹ̀ àánú ọlọ́run náà la rí gbà hmm. náà ni gbogbo àwọn àgbọ́yé oríṣiríṣi tá a ní nípa ẹ̀sìn wa ọmọ gbàgbọ́ yé nípa pé tó kù bá kú orí tẹ́ ni wọ́n lọ sí wọ́n sí kì í ṣe ní inú ilé àbí lágbàlá àbí lẹ́yìnkùlé ṣùgbọ́n màmá sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá kú o ilé ni kí wọ́n sì ń ṣe kí wọ́n má ṣe sọ òkú òun nù torí pòkù tí wọ́n bá ti sin sórí tẹ́ wọ́n sọnù ni tí wọ́n ti wá gbàgbọ́ epo rí tẹ́ ni wọ́n sin gbogbo òkú sí nínú òfin ọlọ́run ṣé kọ́ mọ́ ó jókòó máa báyà rẹ̀ sàríyànjiyàn lórí pé orí tẹ́ màlá gbẹ̀yìn lọ kìí máa ṣe lè rárá àbùkátà rẹ̀ nítorí kọ́lọ̀ náà mẹni tí ọ̀kọ́ kú hmm. nínú ọmọ àtìyá ọ̀hún hmm. ọlọ́run ọba ò fi ọjọ́ orí tó kú Hmm. so ọmọdé lè jẹ́pọ̀ ńlọ́sọ láìsí hmm. káwọn àgbàlagbà ṣẹ́kù láyé àìmọye ọmọ tí ó kú níwájú àwọn òbí rẹ̀ hmm. táwọn òbí ò ní tí kú so òbí sì lè kú ṣáájú ọmọ so ẹ bùkátà kẹsàríyànjiyàn àlàyé lẹ́yìn ọkàn sí pé ah nítòsí wàá nú ẹ̀sìn ni pé orí tẹni kí sìnkú sí o so bí a bá sọ bí ọba sọ mọtò sọ lè mọ ti tó bá tí ìyá yín bá wá kú orí tẹ náà ní ká lọ àsọtẹ́lẹ̀ tí ò ṣe é takò tá a gbọ́dọ̀ tẹ̀lé òun là sọ tẹ́lẹ̀ tí ò bá ti takò tọ́lọ́run tí ò takò tà nábì wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ pé tó bá takò tọ́lọ́run takò tà nábì ẹni tó sọ àsọtẹ́lẹ̀ ń sọ sápò ara rẹ̀ ni hmm. orí tẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ yà lọ lẹ́yìn náà ti mọ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òkúta ń sin ságbolé wọ́n ń tẹ́ lómi ìmọ̀lẹ̀ hmm. nígbà náà máa fẹ́ talé tòkútòkú bẹ wọ́n máa tà gbogbo eléyìí náà ó tó pọ̀ òtí ẹ̀gbẹ́sìn yìí ẹ̀kọ́ gbọ́lá káyìí làákàyè wọn bá gbọ́ yìí mo ti lè ta bàbá mi mo ti lè ta yá mi wọ́n hmm. jẹ́ kó o ṣe jẹ́. ẹ hmm. lọ́kọ yín o. ó lè mú dáná orúkọ mi ni rọtíbàs láti pápá olóògbé. ìbéèrè rẹ. ìbéèrè mi ni pé tẹ́tẹ́ ẹ bá ń kí ìrún mọ́gìrì ṣé tóójò bá ń rọ̀ sí ẹ̀ lè tú ìṣàì. alhamdulilayi tí wọ́n á ṣe pé jọ̀ọ́ máa mọ́ṣáláṣí bá mi. Hmm títò bá ń rọ wá bí wọ̀ sí lọ́nà tó ṣe é pé tí a bá ṣe sọ̀látùl ìṣà lẹ́yìn sọ̀látùl magrib tá a bá ṣe bẹ́ẹ̀ ta padà lé lẹ́yìn sọ̀látùl magrib ní tó súnmọ́ náà nípa àwọn jàmáà yóò ní padà wá mọ́ṣáláṣí lásìkò sọ̀látùl ìṣà á pa magrib papọ̀ mọ́ ìṣà yàtọ̀ sí wo obìnrin tó wà nílé àsìkò sọ̀látì kọ̀ọ̀kan lọ́ọ̀ máa hmm. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kàn ibi ẹjí ń pè. Bàbá tó fẹ́ tàbí ọ̀kúta. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé kí wọ́n bá ń ṣe tìyáàmù lẹ́yìn tó jẹ́ rákà méjì méjì. Ṣé lẹ́yìn rákà méjì méjì yẹ kí wọ́n máa ṣe ìgbéyàwó kúta? Ọ̀dà. Alhamdulilayi. Qiyamul layl, Anabi sallallahu alayhi wa sọ pé salatul layli matna sọláàtì tá à ń ṣe lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni ẹ̀wọ́n á ní tábà ti sálámà sátún fẹ́ bẹ̀rẹ̀ omi sátún máa ṣe àdúrà àti sísọláàtì àbá àmì ṣe àmọ́ ṣe nítorí pé nínú hadithi ali ibn abi talib radiyallahu anhu anabi sallallahu alayhi wa sọ pé miftahu sọláàtì tahur wa tahrimuha at-takbir wa tahliluha nǹkan tí a máa ń fi sí sọláàtì òun náà ní ká ṣe ìmára hmm. ntí máa sọ gbogbo sí wa ṣáájú ká tó bẹ̀rẹ̀ sọ̀láàtì tí ó sọ dé ìwọ̀ nínú sọ̀lá òun náà ní allahu akbar ti bẹ̀rẹ̀ ntí ó tún padà wá sọ àwọn àṣẹǹdẹ̀tọ́ òun náà ní asalaamu alaykum wa rahmatulah a rí i pé sọ̀láàtì parí tábà ti ṣe asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ní ìsìn tó tún ṣe allahu akbar mi sọ̀láàtì mi ló bẹ̀rẹ̀ hmm. so nítorí ẹ̀ wàá tún tún àdúrà yẹn sí i. eléyìí ó jẹ́ nǹkan tá a tún máa ṣe náà níbi irú sọ̀látù tarawih eléyìí tá a ṣe kọjá nínú Ramadan gbogbo wa tí lèmọ́n bá tún ti dìde ní rákà méjì ni yóò tún ṣe du'a ul istiftah yóò tún ṣe yóò ṣe kó tó so eléyìí gbogbo ẹ̀ a gbọ́dọ̀ máa mójútó naam wọ́n ní kí ni ìdí pàtàkì àbí kí ni ibn Abi Talib wọ́n sọ wípé karamallahu wajhahu. àwọn tí ń sọ lẹ́bi léèrè nítorí pé nínú lábẹ́ òfin ọlọ́run Ali radiyallahu anhu bí àwọn sọ̀hábà yòókù ló náà rí hmm. so gbogbo sọ̀hábì tábà sì dárúkọ rẹ̀ á sọ pé radiyallahu anhu hmm. torí pé ńgbà tó lọ́wọ́ ẹlẹ́dàá ń sọ nípa àwọn sọ̀hábà ó ní laqad radiyallahu anil mu'minin idh yubay'unaka tahta ash-shajara ọlọ́run ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tí wọ́n ń bọ dá lábẹ́ igi tá à ń pè ní igi ìyọ́nú. Hmm. so gbogbo wọn lọ́ọ̀ ní laqad radiyallahu anil mu'minin láwọn àyà míì náà radiyallahu anhum hmm. wa radu anhu. so eléyìí ahlu sunna tẹ́ bá dárúkọ ẹnikẹ́ni nínú àwọn sàhábà àwọn sọ pé radiyallahu anhu. so àwọn ṣíà àwọn ló máa ń sábà ń sọ pé karramallahu wajha torí ẹ̀ ahlu sọ kò lè gbọ́ lẹ́nu ahlu hmm. àwọn kan àtàn kọ àwọn tíra gẹ́gẹ́ bí téèyàn bá wo subul salam ti as-San'ani á rí i pé tó bá dárúkọ Ali nígbà mi ó lè sọ pé alayhi salam hmm. bẹ́ẹ̀ náà ni tẹ́ bá wo Nailul Awtar ti ash-Shawkani á rí i pé tó náà bá dárúkọ Ali nígbà mi ó lè sọ pé aleyhi salam hmm. aleyhi salam yẹn àwọn anabi là máa ń sọ fún hmm. wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin so lọ́dọ̀ àwọn alùsùnà àwọn ànábì là máa ń sọ bẹ́ẹ̀ fún hmm. so àbí ká sọ pé alayhi salatu wassalam hmm. àbí ká sọ pé sallallahu alayhi wa sallam gbogbo ànábì míì náà ló lè sọ fún pé sallallahu alayhi wa sallam hmm. kìí sàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nìkan torí gbà tó bá sọ pé alayhi salatu wassalam òun gangan náà ni sallallahu alayhi wa sallam ah, àwọn irú àwọn olùmọ̀yẹn bíi as àti ash àti àwọn mi alùsùnà ni wọn ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n ni pé ìlú tí wọ́n gbé tí wọ́n jọ́ máa bẹ̀ òun náà ni al Hmm. Yemen yẹn àwọn ṣíà ti wà ń bẹ̀ látọ̀jọ́ tó pẹ́ hmm. so ẹ mọ̀ kí ni àwọn agbélu kan ìṣe àtàṣà wọn ó lè lapa lára yẹn so nǹkan tó ṣe wọn nù nígbà míì tí wọn fi máa sọ pé Ali aleyhi salam hmm. so kì í ṣe pé ṣíà ni wọn wọn kì í ṣe ṣíà rárá so eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ. ìfẹ́kùnlọ fọyọ̀ ń ṣe ẹ lọ́kọ̀ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kò ní bẹ tí ń pè. rashid ló kọ mi láti oko afọ ìlú àbí ìpínlẹ̀ wo. lọ́dún ọ̀nà bàdágì ìbéèrè. ìbéèrè yín. ẹgbẹ́ ọmọ ìyá kan ló bí ìbejì ọkùnrin méjì ṣe ọkùnrin méjì wọn ní káwọn ìbejì pé ṣé táwọn bá ra àgbò méjì ìlú ọ̀fẹ́ ra àwọn ẹran kéékèèké àwọn ẹran ikọ̀ yẹn náà bẹ̀rẹ̀ alẹ́ wọn ní káwọn ìbejì pé ṣé ó tọ́ káwọn lè rà pé káwọn ra méjèèjì bẹ́ẹ̀ ṣé ó tọ́ alhamdulilayi ọbẹ̀ lọ́n kọ́lọ́n bá wò kọ́lọ́n bá dá wọn sí àti gbogbo ẹni tọ́lọ́n bá bùn nírú ẹ̀bùn bẹ́ẹ̀ náà àwọn tá a sì fojú sọ́nà ọlọ́run bá kójú káwọn ìyàwó wọn sọ̀ lálàáfíà. agbo méjì náà ni anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n pa fọmọkùnrin ẹyọ kan hmm. wọ́n sì jẹ́ agbo méjì àbíhó lórí sarasara hmm. so tí agbára wọn ò bá kágbó méjì àjẹpá lọ sórí àgùtà agbára ọba kágùtàn á lọ sórí orúkọ agbára ọba kórúkọ á lọ sórí ewúrẹ́ hmm. tó bá bá pé àwọn etí agbára rẹ̀ bá kánu wọn hmm. so ọlọ́run ọba kó gbà lẹ́sìn. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. sọ́wọ́ rẹ̀. waaleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti ń pè. gbọ́dọ̀ jọ́ lọ́jọ́ sọ́wọ́. láti. sábò. ìbéèrè yìí ìbéèrè ìyàwó ládẹ̀nà wípé ẹ ti jẹfà ṣe mọ́ yẹn ti wà nínú yín. ṣé nígbà tó wá yá ẹ̀dẹ̀mọ̀ pé ẹrù ọlọ́run tó bá pamọ́ yóò padà ọlọ́run ṣá ṣe inú yín padà yọ àwọn títà yẹn ti lóyún nígbà ọlọ́run wa ṣe wọ́n bímọ nígbà tí wọ́n bímọ tán wọ́n wá fẹ́ ṣe ìjẹ́rú ìjẹ́ ṣé ìyàwó yẹn tó bá padà sọmọ lórúkọ tán ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó padà sí bàbá ẹ̀ ìjọba tó di pé wọ́n wá ṣe ìjẹ́ ẹni àbí wọ́n wá ṣe ìjẹ́ ẹ̀ nílé ọkọ náà ṣàlọ̀ sáàrì. àkọ́kọ́ ẹja bẹ̀rù ọlọ́run ọba láwùjọ wa hmm. ó yáwọn èèyàn lára láti ṣe zìnnájú kí wọ́n fẹ́yàwó lọ́nà tọ̀tọ̀ lọ. Mm islam ò sì gbà wípé kẹ́ ẹ sí obìnrin kan lásọ wò láì jẹ́ kó ti jẹ́tọ̀ fún yín hmm. pé ẹ ti so ìdì lórí ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá so ìdì lẹ́yìn ìgbà tó bá bímọ ni kọ́ bọ́ sí hmm. tí wọ́n bá wá so ìdì yẹn bàbá ọmọ ní òfin lọ́kọ bí bàbá rẹ bá gbà pé òun lè wá bá wọn nílé ọkùnrin tó kí ọmọ mọ́lẹ̀ tó fún lóyún hmm. òun ó fi lọ́kọ ńbẹ̀ bàbá sì ní dandan ọ̀dọ̀ ní kí wọ́n wá ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n lọ. ilé ìjàgbọ́ tó ṣèjọ. jazakumullahu khairan sheikh ọkọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáàkẹ́rẹ́ ètò kọ́lọ́nkọ́ bá fi sanwó lẹ́sùn lórí láyé ń bí àtìlọ́jà gbẹ̀ngàn kíyàmá ọkọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ní pápá abẹrẹ lógúnmọṣọ tí wọ́n ti ń fèsì sí àwọn ìjọrè wa lọlọkan òjọkan láti ìgbà yìí wá pàtàkì lọ́wọ́ abu amina tí wọ́n dìjọ wá láti òkè àdúrà kíntola ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa mustapha jazakumullahu khairan ọ̀làdùnníbi ló ń lókọ̀ mi ọjọ́ mẹ́jọ ìnílá pàdé inshallah kọ́lọ́n ṣe mí nìkọ̀ọ̀kan àti tìgbà náà salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.